عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى أما تسواجه نبتي أبا عليه ترى عبد المحسن العباد تفسير المناسك تفسير الناسك بأحكام المناسك wọ́n ṣàlàyé kókó ọ̀rọ̀ kan fún wa lánàá tí a ti fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kí á kíyèsí kókó ọ̀rọ̀ náà kókó ọ̀rọ̀ náà ni wípé albarakatu fi ma wà fakọ́ àṣẹ̀rà tí a bá lé à ń wá albarika wíwá àlùbáríkà ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú ìtọ́ba bá ṣẹ̀ríà ọlọ́mọ àwọn èèyàn wọ́n máa ṣe oríṣiríṣi àwọn ìṣesí lẹ́ni pé àwọn fẹ́ jẹ àlùbáríkà àwọn bàbá kan ní ọ̀nà tí ó tako ṣẹ̀ríà ọlọ́run bóyá ẹnìkan ń bọ̀ gbogbo yẹn kọ́kọ́ dọ̀bálẹ̀ ẹnìkan wàá dọ̀bálẹ̀ wà ní síwájú ìfẹ́ lálùbáríkà wa gbogbo yẹn dọ̀bálẹ̀ táwọn ẹni ọlọ́run ò dọ̀bálẹ̀ fún àbí ọ̀kan ńlá kan débi kan gbogbo àwọn èèyàn dìde ìwọ ò dìde àyàn wa ni kí wọ́n fẹ́ lálùbáríkà báyìí la innama albaraka aw inna albarakata fima wa shara èèyàn ó máa wá àlùbáríkà sí ntọ́ba bá fún ọlọ́run ọba mu èèyàn rí àlùbáríkà níbi tó yapa àṣọ ọlọ́run sọ̀rọ̀ àfàmú kọ́ ìdá yìí wá láti lè jẹ́ kí a pe àkíyèsí ara wa sí ìṣesí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe tí wọ́n bá ń bẹ ní inú tán bá ń bẹ ní haram pàápàá jùlọ lẹ́gbẹ̀ẹ́ kaaba ẹlòmíà afẹ́ lè máa pọ́n ìgànnà kaaba máa pọ́n la ẹlòmíà máa fi gbogbo ara rábẹ̀ àbí kàn tiẹ̀ máa ń fara bíi sàárẹ̀ ànábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n bá sì bi wọ́n léèrè wọ́n ní tabarukan àwọn ń ṣe bẹ́ẹ̀ láti rí àlùbáríkà ni sọ àfáànílà lè ànà àlùbáríkà ìmọ̀ àwọn àfọ̀ṣẹ́ra torí pé táà ń pè ní ibi tá a ti ń jẹ́ wíwá àlùbáríkà òun náà nìkan ẹ gbọ́dọ̀ pọ̀ gba pẹ̀lú tó bófin ọlọ́mu wà kẹfà ìfúnnáfà ìfọ́dù ló fi mọ̀ọ́kà alápàtì sọ̀wà wọn ní bóòlù yẹn ti fọ́ máa wá oore àjùlọ níbi ìpàtí ó sẹ̀ríà page one oh five ó lè máa wá káàkiri nígbà tó ọ̀rọ̀ ọjà rẹ̀ láà àdà eh, ibà mọ̀sùmọ̀. والحديث الذي أشار إليه النووي أنا أقول لكم هذا إليه تنسى لأيه tábàlẹ̀ parí tíra yìí ó ti ju gbọ́ ọ̀pọ̀lọpọ̀ manhaj tó fi gbogbo ń tọ́wà nù manhaj tó fi ọdún ọdún mẹ́ta sí ń bí lọ tí ó yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínì ẹ̀ torí gbogbo ń tọ́ kọ́ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ hajj kò lè wà mufasol báyìí gẹ́gẹ́ bó ṣe wà nù syllabus so ló fi jẹ́ pé ẹni tó bá pé tọpọlọ ẹ̀ bá sì tó kórè ẹ̀ bá fapò nínú ọmọ akẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ kàn dáhùn sọ yìí kún dáadáa kódà tá a bá ti kàn án kó tún lọ jókòó kó lọ rọjà tó o bá ti mọ eléyìí o lè dá sọ̀rọ̀ hajj anywhere wọ́n sì lè ní kó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hajj confidently kó lè present ọ̀rọ̀ lórí ẹ̀ tòdí tó fi jẹ́ pé kì í ṣe pé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wa nǹkan mi ń bẹ lómi tó bá ti kí ṣubú ìtàn báyìí ó láwọn àtikáàrò tó fẹ́ ṣe gbogbo àwọn nǹkan yẹn la pati nítorí pàtàkì eléyìí so a gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀ kò ní bá mu kẹ́sẹ̀ débì kẹ́lẹ́mi ẹsẹ̀ máa ń béèrè pẹ́jọ péjì wo la ti dúró lánàá ìtumọ̀ ẹ̀ pé kò ká nìyẹn kò kò rìváìsì ẹ̀ ń gbà tó délé tí yẹn bá rọjá rẹ̀ kò ní ìdíkọ́sẹ̀ máa béèrè péjì wo la rí lánàá kọ́sọ́ tí ó ti rọ́jà rẹ̀ gan ó ti mọ ibi tá a dé kódà ibi tó ti rọ́jà rẹ̀ yẹn ó ti láwọn question kan bóyá àwọn kẹ́lìmọ̀ kan tí ó clear sí tó lè béèrè àdẹ̀sọ́ pé kẹ́nìkan kan má béèrè bóyá orí kẹ́límà kan tí ò mọ̀ túmọ̀ rẹ̀ ńgbà tó náà ń padà á yẹ kíní yẹn wò so mo ṣàkíyèsí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ láti jọ so a dẹ̀ rí ẹni tó ṣe pé bóyá a kankan ni bóyá kẹ́límà kan la tún nígbà tó náà ń padà wá yẹ wò tí ò yẹ ó yẹ kó béèrè. naam walhadithu alladhi ashara ilayhi an-Nawawi huwa fi sahihay al-Bukhari wa Muslim wọ́n ní àdísì tí àfáwa ìmáàmù náwàwí tí wọ́n tọ́ka sí hadithi ọ̀hún bẹ́ẹ̀nu tíra àfáwa Bukhari àti Muslim wa min, min hadithi Aisha radhiyallahu anha hadithi ọ̀hún ẹgbàwá yàwá Aisha kọ́lọ́mọ̀ bá kọ́ bá yọnu sí wọn wa lafzuhu bí láwùzù eléyìí ṣe wá òun náà ni wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fawarad ẹnikẹ́ni tó bá dá àdádálẹ̀ kan sínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí in tí ò sí nú ẹ̀ tó bá dá alẹ̀ bẹ́ẹ̀ fawarad ayé fawa mardud á dá lùláyà ni o ọlọ́run ní gbà ẹ̀ wà lafsul akhar fi sahih muslim wọ́n ní gbólóhùn ìmí èyí tó wá nínú sahih muslim wàhúwà a'ammu minal awwal ìyẹn kó nǹkan tó pọ̀ sínú ju tàkọ́kọ́ lọ li'annahu yashmalu min amali al-amal sawan kana muhdithan lahu aw mutabi'an man ahdatha wọ́n ní ẹ̀rí pé àkọ́kọ́ ó sọ wípé man ahdatha fi dínina ma laysa minhu fawarad abẹ́ẹ̀kọ́ riwaya ti imam muslim oni man amila amalan laysa alayhi amruna fawarad wọ́n ní man amila amalan èyí tó tó sọ amal yẹn wọ́n ní yẹn kún nínú tuma ju man ahadatha lọ torí wípé man ahadatha ó mọ lórí ẹni tó dáadáa lè yẹn sílẹ̀ ẹni tó bá dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn wa sòyẹn túmọ̀ sí wípé tá a bá ní ká wò dáadáa ẹni tó dá lẹ̀ ló lẹ́sẹ̀ àwọn tí wọ́n ń ṣe é tí èsì àwọn náà dá lẹ̀ wọ́n lè má lẹ́sẹ̀ tá a bá wò tó hadith yẹn dáadáa man ahadatha àbí fi amrina hadha ẹni tó bá dá nǹkan kan lẹ̀ nínú ẹ̀sìn ajẹ́ wípé ní tá à ẹni tá à ní gbà lọ́wọ́ ẹ̀ òun náà lẹni tó bá dá àdádálẹ̀ yẹn ẹni tó dálẹ̀ gangan òun la gbé níbi mọ̀nà àdàtà ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ọlọ́run tó òjíṣẹ́ ọlọ́run sọ́nà púpọ̀ anabi tún sọ lọ́nà mi ó tún ní mọ̀nà àmìlà àtẹ̀ntọ́ dálẹ̀ àtẹ̀ntọ́ fi ṣiṣẹ́ ṣe náà so mọ̀nà àmìlà yẹn ó kó ìtumọ̀ tó kún sínú ju mọ̀nà àdàtà lọ so ẹ wo àkíyèsí tí baba a sì ti ń ka àdìsí láti àìmọye ìgbà téèyàn ò sì tàná bá a lọ síbi kókó yẹn so ìdí nìyẹn tó fi jẹ́ wípé irú àwọn majalisul ilm báyìí àwọn àǹfààní ẹ̀ pọ̀ gan-an kódà fẹ́ẹ̀ ju tinú kíláàsì lọ torí pé nínú kíláàsì a máa kíyèsí muqarrar níta gbọ́dọ̀ kọyín ní fatara a nífẹ̀ẹ́ kọjá ẹ̀ ṣùgbọ́n nírú ìjókòó báyìí gbogbo ohun tó bá ti wá sẹ́mi àfa náà ni ó máa sọ tó bá ti rí gbà ah, eléyìí ó tún ṣe wọn láǹfààní yóò tún sọ kò ní wà mọ̀kọ́yàd pẹ̀lú mọ̀kọ́rọ̀rù pé odò tí wọ́n ní ká kọ́ wọn lélẹ̀ là kò rí bẹ́ẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ wípé béèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ dirasatu manhajiya nínú kíláàsì èèyàn ò tún gbọdọ̀ fojú rí na hudur majalis al-ilm halakot èèyàn gbọdọ̀ fojú rí na rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ntẹ̀yìn akọ́ lódìdí ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ nígbà míì ó lè jẹ́ pé náà halakọ́ọ̀tì báyìí lèyìn ó ti máa bá pàdé ṣùgbọ́n náà kíyèsí àkíyèsí tí bàbá sọ yìí mọ́sọ̀mù èèyàn máa ń ka hadithi ẹ̀ẹ́dì pàdísì yẹn náà tẹ́ ẹ bá wò nínú sẹ́rí ìmọ̀mù nínú àrùbáyìn nàwáwíyà wọ́n fi sọ́ọ̀bù ara wọn ni tọ́ba wò man ahadatha fi amrina hadha ma laysa minhu fa wa fi riwayatin man amila amalan laysa alayhi amrun fa warad ọkà kaba okùn bẹ́ẹ̀ náà ṣùgbọ́n nínú àlàyé tí bàbá tún ṣe ń bì wọ́n jẹ́ kí a tún gbàgbọ́ yé àwọn ìtumọ̀ kan tá a lè mọ́ fọkàn sí tẹ́lẹ̀ torí pé mọ̀nà ahadatha ẹni tó bá dá nǹkan tuntun lẹ̀ wọ́n là nígbà lọ́wọ́ ẹ̀ ìbéèrè tó wà sáré ni pé èyí kọ́ mo dá a lẹ̀ ṣùgbọ́n mo bá tí wọ́n ń ṣe lèmi náà ń ṣe a àdìsí yìí ò kọ̀ọ̀kan ẹni yẹn abẹ́ẹ̀kọ́ kọ́ ọ mọ́bà wàá lọ lérò yẹn ní rìwáyà mi ìfiwákẹ́ mọ̀ ní àmìlà gbogbo ẹni tó bá ṣe àti ṣe nǹkan yẹn yálà ìwọ lọ dálẹ̀ o àbí ìṣe ìwọ lọ dálẹ̀ ọ̀rọ̀ ti yanjú. so ìyẹn ni bàbá ń sọ fún wa ń bì wípé wọ́n ní wàláfùsùl akhar fi sọ̀hí muslim wọ́n ní gbólóhùn míì èyí tó wá nù sọ̀hí muslim tó dó lórí àmìlà àmàlà wàhùwà àmọ́ min al-awwal ìyẹn kó tuma tó pọ̀ sínú ó ti pọ̀ nù ju ti àkọ́kọ́ lọ li'annahu yashmalu man amila al-amal torí pé yẹ kó gbogbo ẹni tó bá ṣe iṣẹ́ òun o kò sínú sawan kana muhdithan la yálà ó jẹ́ pé nǹkan ló dá bíbí àyẹn lẹ̀ ni aw mutabi'an man ahdatha àbóhùn tẹ̀lé ẹni tó dálẹ̀ èyíkéyìí tó bá jẹ́ ìwọ ló dálẹ̀ ni o àbí wọ́n dálẹ̀ ni wọ́n náà ń ṣe fọwọ́rọ̀dù. وقال ابن تيمية رحمه الله في مجموع الفتاوى أبو شيخ الإسلام ابن تيمية رحمه الله قال ما كباكيون نينو ترى نينو مجموع فتاوى وأن واتفق العلماء وأن وافان وقانقوا على أن من زار قبر النبي صلى الله عليه وسلم بوا نكني تبا لو بساري وجيشي ألونغو ها أو قبر gairihi من الأنبياء والصالحين أبي كان àbí téèyàn bá lọ bẹ sàárì àwọn èèyàn míì wò tó yàtọ̀ sànẹ́bì nínú àwọn ànẹ́bì ọlọ́run míì náà wà sọ̀lẹ̀hìn àti àwọn ẹni rí hmm, asọ̀hábàt wà ahlil bait yálà ó jẹ́nu àwọn sàábì ni àbí ahlil àwọn ará ànẹ́bì sallallahu alaihi wasallam wà ghairihim àti àwọn míì náà annahu kónítàn lọ mọ̀ pé tó ń bá lọ ṣe léyìí o láyà tàmásà òbí yìí èyí ó fara pa èyí ó fọwọ́ pa sàárì kódà sàárì ànábì ìpanupọ̀ ó wà níbẹ̀ wálé ayò kọ̀bílùú bẹ́ẹ̀ sì ni kò ní ṣe kíni o kò ní fẹnu kò ó. ẹ jẹ́ ká gbé eléyìí ziyaratul qubur lílọ ọbẹ̀ sàárì wò yálà ọjọ́ tànábì ni o àbọ̀jẹ́ tẹnikẹ́ni o èyí ó di gbàdẹrù pé tọ́kọ́ lẹ́ lọ sáré àwòlé ọlọ́kan bẹ ńbẹ lọ́fà ńbẹ náà ni mọ̀ ń lọ báyìí kí lè fẹ́ lọ sí pé à ìbánabí náà sọ pé ká máa bẹ sáré wò là láàtú sọ́ọ̀tù rihal èyí ó di gbàdẹrù pé mo fẹ́ lọ bẹ sáré ẹnìkan wò ìǹtí sì máa sọ fún wa ni pé sáré tó wà ń lù tó wà láfojú oníṣàlẹ̀ pé a fẹ́ lọ ṣe sàárà kòbóòrò nínú olùtàwá yìí á lọ bẹ̀ ìfọ̀túrò kú mi lọ yóò ràn wá létí ikú gbogbo àpọ̀lọpọ̀ àwọn tán rì mọ́lẹ̀ ń bì náà àwọn náà ti ṣayé báà náà ṣe ń ṣe ìtẹ́lẹ̀ sọ pé ìjọ kan náà ni ó gba àná wà bẹ̀ ìfọ̀túrò kú mi lọ súnà tó wà ń bẹ̀ nìyẹn ṣùgbọ́n kò sí nínú súnà kéèyàn ó wá digbá dẹrù pé ń bọ̀ ń lọ bẹ́ẹ̀ bọ́ lọ bẹ̀ ọlọ́kan ní tápà wọ́n ní ń bẹ ní tápà wòlíì ọlọ́ọ̀ni kódà wọ́n níbi tí wọ́n sin wọ́n sí ibẹ̀ gbogbo ìgbà wọn yóò mọ̀ ọmọ tónítóní bí ewu bá já ewé òní ní já sórí sáré wọn à ń wòlé ọlọ́run ọwọ́ àlọ́ jókòó kábẹ́ òdìgbàdì ẹ̀rọ ojú oúnjẹ lọ́wọ́ hmm? sàárì ṣéwù kan ń bẹ nìbàdàn wọn sin sí àdúgbò kan nìbàdàn mo wá lọ́rẹ̀ẹ́ kan ọmọ ilé òun ni wọ́n máa ń sọ̀rọ̀ yẹn fún mi pé nílé àwọn pé ilé àwọn ilé sòfin àwọn pé kódà òun tọ́lọ̀ ní kí súnà òye òun tó òun lójú òun rí ọba àtọ̀ pé kódà odidi bí ilé kan wọn kọ bí mọ́sáàsì báyìí ni sàárè bí méjì lọ́wọ́ àbẹ̀ sàárè ṣéwù kan sàárè wọ́n ṣàṣọ́gbù ẹ̀ pé kódà àwọn èèyàn máa ń wá látọ̀nà tó jìn láti ilẹ̀ haúsá láti wá sí ziyara kọ́bù mo wá lọ kíjọ kan mo wá béèrè mo ní à ń tó mọ sọ àwọn oníkùn lè kíjà lọ àwọn àwòrán bá a ti wọ bẹ̀ àwa bá bàbá kan bẹ̀ tó dúkù nígbà téèyàn dì mọ́ ibi sáré wa wọn fọwọ́ tọ̀ mí ó ní kí n wẹ̀ asálàmù sí bàbá yẹn ti kọ̀ dáhùn sálàmù sàmàlẹ́kù <laughs> ah, mo ní sọ́ńkìrùn ní àbí ah, ó ní má ṣe wà ó ọ̀gẹ̀dẹ̀ nìkan náà ń jẹ láti fi jọ méje wa ọ̀gẹ̀dẹ̀ parántà nìkan pé wọn jẹun ha. Ah, mo ní kí náà fẹ́ dà kí náà fẹ́ ah náà fẹ́ di wòlíì ọlọ́run alẹ́sọ̀lá sàlámà kọ́lọ́n kó sànù wa o ẹni tó bá yóò sùn mọ́ bàrà dáadáa tí mo sọ yóò mọ yóò mọ mi fẹ́ dárúkọ eré abẹ bẹ̀tọ́ wà ń bàdàn so kọ́lọ́n kó sànù so naam ẹ̀yin náà tó wọ́pọ̀ láwọn ìlú Islam míì náà tí èsì Nàìjíríà èyí travel lọ kódà sáré ànábì sọlá sọlá káàtó jẹ́ yòòyì wa ẹ̀mí àwọn abéèrè pé tọ̀ ẹ́ àwọn aláàjì náà wà lọ sí sèyára kábàárẹ̀ ànẹ́bí ṣé bẹ́ẹ̀ ti wà mọ̀dínà sọ̀tọ́ wà ń bẹ̀ nìyẹn tó fi yẹ kó yé wa ni ẹ ti wà ní mọ̀dínà ọ̀rẹ́dì ẹ fẹ́ lọ kírun súnà ni ká kírun ní mọ́sálásí ànábì nígbà yẹn ti kírun ní mọ́sálásí ànábì yẹn ẹ sàlámà sànàbì sàlá ẹ ò nìyẹn kì í ṣe pé torí ziyara kọ́bùrì nàbí lẹ́fi travel kó nàìjíríà pé ń bolẹ̀ ń lọ ẹ fẹ́ lọ ṣe àjìnnì rárá ẹ fẹ́ lọ ṣe múra mo fẹ́ lọ ṣe ziyara kábàárì òun sí ọlọ́ ah, àfa ìjókòó ìnáyà ìjókòó ara yín jẹ́jẹ́ ẹ̀ lẹ́sàn kan tẹ́gùn àlẹ́ rẹ̀ so ló fi jẹ́ pé ọ̀kan nínú àwọn ṣùárà ò ní eh, ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ àkídà wọ́n wọ́n wọ́n tọ̀ á nà ọ̀rọ̀ yẹn ẹsẹ̀ orin yẹn ẹsẹ̀ orin Usman Danfodiyo ni Usman bonifodi àgbẹ̀ sufi Usman bonifodi ṣùgbọ́n tí ò jẹ́ kí school fee Usman ó hàn ni pé ó ní ìmọ̀ ìmọ̀ ní fi ń sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ tí a bá ka ọ̀pọ̀lọpọ̀ tí a sọ̀rọ̀ bùnú fòrí kẹ́ẹ̀ tó lè mọ̀ pé sófin ni ọ̀nà ojì ṣùgbọ́n tó bá ti yà síbi mọ̀ gbáàlú tó sófin ọ̀rọ̀ sófin ọ̀tún máa gbóòórùn ẹ̀ ṣùgbọ́n níbi ìmọ̀ ló fi jẹ́ pé ìmọ̀ ṣe pàtàkì bẹ́ẹ̀ yẹn jó ń bí dé àtó bá nímọ̀ yẹn èsùpá fún òkú àáfàá rẹ̀ ìgbà tá àáfàá rẹ̀ ń lọ ṣiṣẹ́ hajj wọ́n wá lóun ó tẹ̀lé àáfàá àáfàá rẹ̀ rárá nítorí kò bá gbélé fáwọn òbí ẹ̀ méjèèjì ó ti sìn débi tó jìnnà wọ́n ń pè wọ́n ń pè bẹ̀rẹ̀ ní Agades ibẹ̀ tí ó ti fẹ́ dé hududu Shad ọ̀sán ni kò padà lẹ́yìn o Usman bin Fọdù padà ìgbà tó wá padà lọ wá hun orin pé alimasirata nahwa toyibata musiri'an le azura qabra alhashimiyi muhammadin on alimasira ah ìbámadà o hali tó wà ń bẹ̀ yẹn kì í ṣe hali istifham le tarọ́jì oni halil masira tanahawa tiyibata musira halil masira kò bá ma da ó fi wù ú bẹ́ẹ̀ alimasira kémi náà rìnrìn musiri'an lẹ́ni tí ó yára kíákíá tẹ́ibátà tẹ́ibà òun náà ni madina tẹ́ibà orúkọ madina náà ni lè asúra kí n bá a lè lọ bẹ̀wò kọ́bírọ̀ alhashimi muhammad sàárè anabi wa muhammad sallallahu alayhi wa sallam sẹ́rọ ẹ̀fọ́nrán ọ̀rọ̀ bó ṣe mọ̀ ọ́n àwọn afálákìdá gbogbo wa náà ni o kì í ṣe pé àyọ̀ra wa kò ń bẹ́ àbí òye sáfà alákìdá so a kọwọ́ bọ̀ nkankan wà ń bẹ̀ tó khalafa àkìdàtì ahli sunna àkìdàtà ahli sunna wal jamaa òun náà ni pé lè azura kọ́bà aṣèméyí Muhammad ó ṣe àhásírù ntọ́fẹ́ lọ sí bẹ́ẹ̀ sí pé òun fẹ́ lọ bẹ́ẹ̀ sàárẹ̀ ànábì wàhálà láyàjú máa na Usman bin Fodi ṣàǹkìtẹ́ ẹ̀ bá sọ eléyìí lójú ẹlòmíì tó fẹ́ràn Usman bin Fodi àti gbogbo nǹkan tí Usman bin Fodi ṣe ó lè yọ àdá síyàn ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnikẹ́ni torí ó jẹ́ dẹ́yìn ní ìtaàwò kò sẹ́ẹ̀rí fún láti lọ sọ pé wàá fẹ́ gbéra láti ìlú kan ó fẹ́ lọ bẹ sàárẹ̀ ànábì wò lá ó fẹ́ lọ ṣe hajj ó lọ yan náfìlà ní mọ́sálásí àtàbí àwọn abẹ ànábì wò ẹ̀yin ò ṣe gbọ́ ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn orin táwọn èèyàn máa ń tàbá fàlà pẹ̀lú ẹ̀ kí wọn náà tó máa gba ẹsẹ̀ orin kọ́kọ́ wò tún bẹ̀ dáadáa o gbẹ ọgbọ lẹ́kítọ̀ àbá kan àbá kan ọmọ kìnnì kan gbá ọmọ kìnnì kan kìnnì kan ọwọ́ agbọ́ ẹsẹ̀ orin kan tó lò ìwọ náà bẹ̀rẹ̀ sí ní lò kọ́kọ́ wo ẹsẹ̀ orin dáadáa kó wò tún ẹ̀ torí pé tábà lórin ò da ìgbà míì wọ́n lè mọ́ lùlù orin gan kó sọ pé kó súnmọ́ da títúmọ̀ da ẹsẹ̀ orin kan bẹ tí wọ́n máa ń kọ́ tó yẹ pé látòkè délẹ̀ ṣíríkù tó tó kò sí. rijalallah eh, ibadallah rijalallah ainuna bi'aunillah hasana hadọ bifọdilillah. Eh? orin bíbà téèyàn ibadallah rijalallah ya ibadallah sígbà tí èèyàn pọ́ lọ́wọ́ mọ́tò pé ibadallah lèèyàn tó ń pè rijalallah èèyàn ń pè àwọn so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn du'awu ghayrillah subhanahu wa ta'ala hadi shirk shirk ni ṣùgbọ́n ọ̀kan sá gbọ́ tá a fà yẹn ń fà á wọ́n dùn mọ́wọ́ náà ó gbé sórí iṣẹ́ tiẹ̀ wọ́n náà bá ń ta masala pẹ̀lú ẹ̀ bìjìbìrì lé kíní kan wàjibìrì ńlá kíní kan musa máa porúkọ àwọn màláíkà sòórí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sábà máa ń kà láyẹ̀jọs kò lẹ́tọ̀ àwọn sufi pàápàá jùlọ tìjàníyà wọ́n lórin kan tí wọ́n máa ń kọ orin tó burú jáì nítorí ká máa sọ ilé ni pé orin téèyàn bá sọ́ra ṣíìrù látara ṣùúrù náà ti fàyọ nítéèyàn kàn fíìlì ò ní kí sára tó fi máa ṣe nǹkan yẹn ò ní látara feelings tó bá ti lè fíìlì nǹkan báyìí ọgbà nìyẹn àwọn Tìjàníyà máa ń kọrin kan wọ́n ní pé torí báríà mà la fi wáyé torí báríà mà làwọn fi wáyé aláwòrán fún wa lèrè tó pọ̀ jẹ́ olùsípè báríà mà odò olówó wàláhi tàlà ọ̀kùsùn bẹ̀rọ̀ bìlọ̀kà àbẹ̀ ẹni tí mo fi ti ara mi gbọ́ ni kì í ṣe pé mò ń ṣe ìkáyà rẹ̀ táwọn yẹn ń kọ́ olùsípè báríà mà odò olówó ọláìmọ̀ kan pé báríà mà ó ṣe lè pé báríà mà kò dùn lọ́wọ́ ẹ ẹ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà àfààní ó náà ọmọkùnrin yẹn so ẹlòmíì wa ń bẹ láwọn ẹ̀yà aláṣà látú tó náà bá ti kàn ti fetí kọ́ kínní yẹn ó náà kàn máa sọ lọ lẹ́yìn nígbà pé àwọn mukhalafatu akọdíyà ó ti wà nínú orin yẹn hmm? kò ní mọ̀ pé àwọn nǹkan tó ti tako àkídà ó ti wà ń bẹ̀ orin kan tó ń bẹ táwọn èèyàn máa ń tàbátàlà pẹ̀lú ẹ̀ pé tá bá fẹ́ parí orin yẹn bìjá ìkíní kan muhammadi orin yẹn mọ̀rọ̀ pé orin ọ̀fẹ́ basuna mu níbẹ̀rẹ̀ ìgbà tí ó bá parí ẹ̀rìn tó fi parí tí n bá náà tirẹ̀ máa ṣàlàyé ẹ̀kọ́ nìkan um, hawa ijuna tuqidọ̀ bí haki muhammadin hawa ijuna ibi ìparí ẹ̀ nìyẹn pé hawa ijuna tuqidọ̀ bí haki muhammadin ọ̀rìn tí tí ó parẹ́ ni àwọn afáàsì máa ń tà masala pẹ̀lú yẹn ẹ jẹ́ ká kíyèsí èmi ìtumọ̀ yàrá bèbèl mustapha baligi makọ sidana wagifumana mamadọ yawa si alikaromi yàrá bèbèl mustapha la la la yajus baligi makọ sidana la àwọn sufi làwọn ń hun orí àwọn sunna àwò dáadáa kò hádà khalafa sunna ẹ̀bọ̀ yìí ló gbé pẹ́ẹ́pù ló gbé pẹ́ẹ́pù ọmọ àwọn ló fi jẹ́ pé ẹ sọ́ra sọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ẹsẹ̀ gbà sórí sẹ́ẹ̀tì yín ìkájẹ́ tó wá burú àwọn ẹ̀tọ́ bá gbà sórí sẹ́ẹ̀tì ẹ̀ẹ́dínní jágíjàgà ni jàkàjàgàjà jágíjàgà ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lórí sẹ́ẹ̀tì wọn. kí ni ìtumọ̀ èyí tó ń sọ ń bẹ̀ tó ló fi jẹ́ pé gbogbo àwọn kan tó lè kó bá àkídà wa ká jìnnà sí ọ bal laysa fi dunya minal jamadat pé kódà ní gbogbo ayé minal jamadat gbogbo nǹkan tí ì bá ti ṣe nǹkan ẹlẹ́mìí tí ì ṣe yàn tí ì sì ṣe jamadat òun náà ni kismu thalith minal kahinat indana insan hayawan jamadat alkolam kolam minal jamadat alkitab minal jamadat àwọn non-living things àwọn ni jamadat àfọwọ́n sheikh islam bin taymiyyah rahimahullah wọ́n ní laysa fi dunya minal jamadat kò sí nǹkan kan nínú àwọn jamadat nílé ayé yìí o ma yushra'u taqbiluha tó bọ́ sọ̀rọ̀ àmúpa lè máa kíìsì ẹ̀ illa al-hajar al-aswad illa al-hajar al-aswad hajar al-aswad nìkan èyíkéyìí táwọn èèyàn bá tún kí sí lẹ́yìn èèyàn ẹ rí i pé wọ́n ní jàmàdá ẹ wò báwọn afáàsì máa ń sọ̀rọ̀ wọn ò sọ wípé wàlẹ́ ìsàfì dúnìyà ṣẹ́yún èèyàn ó kì í sí ìyàwó yẹn nígbà àfà ọmọ ti fọ́ dànù ajára aṣọ́wádùn nìkan lè rí wà fún o wọn ló kì sí ìyàwó àlá làbá àtọ́kẹ́ mínàlì jàmàdá àwọn afáà máa ń wà selective tá a bá ń sọ̀rọ̀ torí pé bá ti ń sọ̀rọ̀ yẹn in tí wọ́n ń kọ̀nsídà pọ̀ ọpọlọ ń ṣiṣẹ́ pẹ̀lú ahọ́n tá a bá ń sọ̀rọ̀ ọpọlọ àtahọ́n ní ń ṣiṣẹ́ tá a bá sọ kíkà jẹ́ pé ahọ́n ní kàn sọ̀rọ̀ balabalabala so eléyìí ó máa ń ṣàfihàn àwọn arrasikhuna fil ilm tá a bá fẹ́ sọ̀rọ̀ kẹ́ẹ̀ tó sọ̀rọ̀ wọn gbọ́ àbí tó bá pé ìwọ gan ló ní problem lókun wọ́n ó ti kọ̀nsídà pé àwọn èèyàn máa lè sì gbọ́ tó àfáà ní والبل ليس في الدنيا من الجمادات ما يشرع تقبيلها إلا الحجر الأسود kò sí ní gbogbo ayé yìí àwọn nǹkan tí ò lẹ́mìí tá a máa rí yẹn tó lẹ́tọ̀ọ́ tó bófin mu ká kíìsì ẹ̀ ká fẹnu kò ó illa al aswad àyàfi ajá al-aswad nìkan rẹ̀ fún. waqad thabata fi sahihayn ó kúkú fẹsẹ̀ ńlẹ̀ nínú tíráfà Bukhari àti Muslim anna Umar radiyallahu anhu qala pé àfa wa Umar ó sọ pé wàllá mo fi ọlọ́run búra inni la alam èmi máa mọ̀ dájú pé annaka hajarun la tadurru wa la tanfa òkúta lásán ló jẹ́ o ò láǹfààní kan tó lè ṣe fún mi o sì nínira kan o nínira kan tó lè kó fún mi o sì ṣe mí láǹfààní kankan walawla anni ra'aytu rasulallah sallallahu alaihi wa yuqabbiluk ma qabbaltu tí bá ṣe pé mo rí òjíṣẹ́ ọlọ́run tó fẹnu kọ́ ni èmi náà bá ti ṣe fẹnu kọ́ ọ. wa li hadha la yusannu bittifaqil ìdí nìyí tó fi jẹ́ pé kò sí nínú súnà pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àáfàá olùmẹ̀sìn ayin yuqabbila rajulu aw yastalima ruknay albayt alladhayni yaliyani alhijr wala juduran albayt ولا مقام إبراهيم ولا صخرة بيت المقدس بيت المقدس ولا قبر أحد من الأنبياء والصالحين wọ́n ní dínì tó wípé ẹnikẹ́ni kò gbúdọ̀ fẹnu kò àbí kó tiẹ̀ fọwọ́ pa àwọn orígun méjì tó ṣẹ́kù nínú àwọn orígun Kaaba àwọn èyí tó ṣe pé tí wọ́n kẹ́gun yẹ́lì yaani tí wọ́n kẹ́gun sí tí wọ́n tẹ̀lé hijir hijir Ibrahim wala judran albayt ẹnikẹ́ni kò sì sí nínú súnà kó máa kíìsì àbí kó máa fọwọ́ pa ìgànnà Kaaba wala maqam Ibrahim maqam Ibrahim náà gbogbo tó ń sọ pápá táwọn èèyàn ń ṣe ni o kò sínú súnà kí ẹlẹ́mọ̀ fọwọ́ pa maqam Ibrahim wàlà sakhrata Baitul Maqdis èyàn àwọn àpáta tí ń bẹ ní bẹ́ẹ̀ tí ní Jerusalem ká lè mọ̀ ọ̀pọ̀n lá ká mọ̀ farara kò sínú súnà o wàlà qabra ahadin minal anbiya was èyíkéyìí nínú àwọn ẹni rè àbáwọn anábì ọlọ́run kò lẹ́tọ̀ọ́ ká kí sáré wọn àbí ká fọwọ́ pa o. walaw nadhara insan tí ọmọnìyàn bá jẹ́jẹ́ لا يشاركه فيها أحد من أهل الأرض فإنه يفي بنذره بتقبيل الحجر الأسود لأنه في اللحظة التي يقبله فيها لا يشاركه في هذه العبادة أحد wọ́n ní tí èèyàn kan tó bá jẹ́jẹ́ pé tọ́lọ́n bá pé à ń yá abudulayi ibada fi wákìtín òpó ń fẹ́ sin ọlọ́run ọba ó sì lérí pé òun ó sì jọ́sìn kan lásìkò kan la yushariku fiya ahadun min al-ard tó yẹ pé ìjọsìn yìí táìmù tó ń bá fẹ́ ṣe ẹnikẹ́ni kò ní bòun kópa nínú ẹ̀ ní ìsìnkẹ́ni kan yẹ pé mo sì lè rí pé màá kírun àyílà gbogbo yẹn náà ń kírun àyílà ń gbà yẹn náà abẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n mo sì lérí pé mo fẹ́ lọ pé màá kí sí Hajar aswad pé mo sì lérí pé tọ́lọ́mù ṣe nǹkan báyìí fún mi màá kí sí Hajar al-Aswad sọ yẹn pé ó lè lọ anytime nígbà báyìí màá lọ tí mo fẹ́ lọ sí náà ni mo fẹ́ kí ìsájà làásùwàd wọn ní tẹnìkan bá sì lè rí bẹ́ẹ̀ fàyín náà òye fi bì nadhirihi bi takbil hajj làásùwàd pé kó ó mú lè rí yẹn sẹ pé kí ló ń lọ mo fẹ́ lọ kí ìsájà làásùwàd li'annahu fi lahadati lati yuqabbilu fiha la yushariku fi hadhi ibadati ahad torí pé gbà tó ń lọ ń kì í ẹ̀yẹ ẹnìkan kan ò bá kópa ń bẹ̀ níbi ìjọsìn yẹn kì í ṣe pé lásìkò tó ń ṣe hajj kì í ṣe pé ó kàn dá pé mo fẹ́ kí ìsájà làásùwàd súnà ní nǹkan yẹn ṣùgbọ́n èèyàn ò lè sọ pé mo ṣe lérí tọ́lọ́n bá sọ̀rọ̀ báyìí fún mi màá lọ fún kíára sàárè bàbá kan níbì kan la láìsẹ̀ mìíràn súnà. lẹ́sẹ̀ lè tọ́wọ́ fún adhikaru ad'iyatun makhsusa wọ́n ní kò sí adhikaru kan pàtó àbí àdúrà kan ládàáyẹn rí tí wọ́n gbé kalẹ̀ fún ẹni tó bá ń tàwáfù eléyìí máa ń ṣẹlẹ̀ púpọ̀ ó sì máa ń fàfáwọ́dọ́ táwọn kan bá ń tàwáfù àfa kan ó sàájú wọn yóò wà mú bí ìwé àtikáàrù kan lọ́wọ́ aláwùmọ̀ aláwùmọ̀ ìnà ìnà ògbọ́n àmọ́ ká wọ́n wàá dì wọ́n fara wọn lọ́wọ́ àtàwọn obìnrin àtọkùnrin wọ́n wàá dá mùdọ́yàkọ̀ lẹ̀ fáwọn èèyàn débi wọn ò ní jẹ́ ráì kọjá ẹnìkan wà ṣáájú wọn pàápàá jùlọ àwọn ará àwọn ará eh, Malaysia àwọn ará àwọn Bangladesh àwọn gbogbo àwọn tójú wọn mọ tó ní round àwọn ohun dáhùn àwọn oníṣàbà máa ń ṣe tí wọ́n yé gáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣàbà máa ń ṣe nǹkan báyìí tí wọ́n wàá so bí aṣọ kan bí kíní kan mọ́rùn báyìí tẹ́ fi dọ́ọ̀dù dáa ó lè jẹ́ yẹ́lò ó sùn mọ́rùn wọn àmọ́ fara wọn wọ́n dì mọ́ra wọn ní o lè kọjá láàrin wọn. ìjọba bọ́ọ̀ ṣe ra rí kúkúkú wọn strong ilẹ̀ rẹ̀ wípé bí àpáta ni wọ́n kàn mọ́lẹ̀ dúgbé bọ́ọ̀ fẹ́gbẹ́ tí o lè lọ tó bá ti di ọwọ́ wọn báyìí aláwọ̀ máa aláwọ̀ máa ìwọ tó dọ̀rọ̀ wọ́n máa disturb ẹ̀ bẹ̀t àwọn àfa ọ̀dẹ̀ tí wọ́n ti ṣe yẹ ò lè wọn correct sọdọ́ jẹ́ àwọn àfa ọ̀ máa sọ báyìí sọkọ́ kálukú máa kí ló tọ́ kí nìkan tí ò tọ́. fa yẹ́fukuru atọ́ ìfọ̀rọ̀bàhù ẹ̀ ti máa ń tàwọn kó máa rántí ọlọ́run ọba rẹ̀ wà yẹ́dùn òhù bí máa yà tàyẹ́ sàràlà min al-ad'iyat wal-adhkar wa yaqra al kó máa rántí ọlọ́run ọba pẹ̀lú èyíkéyìí ní bá rọ̀ lọ́rọ̀ tọ̀rọ̀ lọ́rùn nínú àdúrà àti adhkar kódà kíkà alukur'an tí a bá ń tawaf wal awla an yakuna ma ya'ti bihi min adh-dhikr wa du'a min al-maghfirah rasul sallallahu alaihi wasallam wọ́n ní èyí tó wá dáa jù òun ni kó jẹ́ pé àwọn àsìkáàrù téèyàn ọmọ ṣe àdúrà téèyàn ó ṣe kó jẹ́ àwọn àdúrà tánàbí mọ̀ ń ṣe kí ni ìdábí sọ ilé ìdí ni pé a lè mọ àdúrà àti kókó tó ànábì sallallahu alaihi wasallam so wọ́n tó ti wá mọ̀ pé fẹ́ lọ hajj ó ti lọ wá àwọn askar askar anabi sallam ó lè kọ́ lọ́wọ́ bó ti citadel ló mú ni bó sì ṣe ó ti jàmá rẹ̀ ọkọ́ sínú ìwé kan ọmọ lọ́wọ́ ọ̀ránkà ṣùgbọ́n torí pé bíi ẹni sàgbà gbà mí ó lè má sí pé fúnra ẹ̀kọ́ mọ́mọ́ hmm? ọlọ́run ọlọ́run ọlọ́run hmm, orí ibú orí ibú ah ṣé kọ́ jẹ́ tiẹ̀ ni àbí <laughs> so ẹlòmíì tí ẹ má wọ ẹlòmíì tá a bá ní kó ṣàdúrà yóò sì tún fẹ́ ṣépè níbi tí ń ṣàdúrà wọn bóyá inú rẹ̀ dùn jù ní o àbí kò fọkàn sí n ti ń sọ so kọ́lọ́n kó kó sànù wa. wà wà yakulu bayna ruknayin nígbà tí ó bá ti wá wà ní orígun àrùkùnlù yamani sadarale aswad àárín méjèèjì orígun angu kángun sí sadarale aswad àdúrà tàbí bá súnà tó gbọdọ̀ sí bẹ́ẹ̀ ni pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban imam ahmed. وأبو داود بإسناد حسن وأما ما يأتي به بعض الناس من أدعية مخصوصة بكل شوط wọ́n ní táwọn èèyàn wa máa ń gbé wálé ní apá kan náà àwọn èèyàn tí wọ́n máa ń ṣe wọ́n ó ti kọ àwọn tíra kan pé tàwáàfù àkọ́kọ́ àdúrà tó yẹn fèrè tàwáàfù ẹlẹ́ẹ̀kejì ọmọ lèyìn ó fi tọrọ tàwáàfù ẹlẹ́ẹ̀kẹta arísìkì ẹlẹ́ẹ̀kẹrin ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin kan àwọn àdó àwọn tíra àti káàbù kan ti wà báwọn jẹ́ pé àwọn èèyàn mọ̀ ra wìtìwìtìwìtì ẹ̀ mọ̀ ní àtọ́mọ̀ bí ní sọ́ọ̀bù ẹ̀dá kun eh, àtikárù takhsis al-ashwat al-tawaf àpọ̀lọpọ̀ àwọn mí náà sì ń ta wọn ò tún tẹ́kọ̀ọ́ tún káàwé sí ẹ̀mọ́ pé ó ní bísínẹ́sì láyé ìtọ́ka tí wọ́n ní pé kàn tajà hátà níwájú àwọn ṣọ́ọ̀bù haram ẹ̀rì àwọn wọ́n ń tà torí àwọn yẹn ti àwọn náà mọ̀ pé kò ṣe súnà bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ní ọ̀wọ́n béèrè wọ́n á ti béèrè ẹ̀ pà mọ́fì mọ́fì ó tún lọ bọ̀ mọ́ ìdákun kìnnìkan adìyẹ taxis ọ̀la ṣùgbọ́n náà mọ̀júwèé mọ̀júwèé mọ̀júwèé wọ́n bá rọ́ de wọ́n lé tó twenty kí ló sì sọ business ní tiẹ̀ kóun ṣáàtì tajà tiẹ̀ ní ọlọ́kan so kò síbi tí ò ti sí gbogbo àwọn nǹkan báyẹn kódà nínú àkéèsí mi máa ń ṣe iṣẹ́ ráwọn ọmọ mọ́tò ìṣesí wọn everywhere bákan náà oh, ni ìṣesí wọn everywhere ẹnu wípé àwọn ní union ni ọba tí wọ́n gbèrò ọ̀gá kára kára kára kára kára kára mọ àpàdé àwọn ohun tó ń agbèrò mọ ṣe ń gbèrò náà ẹ ní mo kí ni ń gbèrò ní mọ́kà ní ẹ kára eléyìí náà fẹ́ gbèrò ẹ fẹ́ wọ àyè tá a ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀la yóò àmọ́ ròyìn káàrẹ̀ yẹn yóò lò ní èsì ó ní kíní kíkọ́ wa wọ tòun náà tó ṣe ìṣesí gànàgànà ọmọ mọ́tò náà ẹ̀ẹ́rì àwọn garaajì ẹ̀ẹ́rì náà sọ fi jẹ́ pé àwọn ìṣesí máa ń jọra nù ṣe àwọn mọ́tò náà bí wọ́n wípé ọmọ mọ́tò tiwọn ìwé sí àwọn tó ń fagbó kì í ṣe àwọn tó ń fagbó lẹ́dọ̀ bẹ̀tẹ̀ rí sáyìn àìbalẹ̀ ara ọmọ mọ́tò ẹ̀ rí náà the same thing pẹ̀lú àwọn oníṣòwò náà kódà àwọn afọ́ọ̀mọ sọ pé nǹkan báyìí láyà jíúsì kìíní kankan wọn ò tó bá ti bẹ́ta tó bá ti rárá sọ fún akọ̀yìn tẹ̀sítẹ́rì mọ̀jú yọta owó tiẹ̀ ní owó lòún ní ìdí ṣùgbọ́n láyà hàl àwọn afọ́ àk fẹ́ ká mọ̀ wípé amma ma ya'ti ba'du an-nas ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń mú wá min adi'iyatin makhsusa pẹ̀lú àwọn àdúrà kan tí wọ́n ti sàdáyẹn rí bi kulli shautin fún ìkọ̀ọ̀kan pípààrà ilé ọlọ́run wọ́n ní fahadha mimma la dalila wọ́n ní kò sọ̀rọ̀ fún o wa huwa min al-umur nínú àwọn àlámọ̀rí tí àwọn èèyàn dálẹ̀ ní bídà ni. kagbin yaju kaji na se yakulu takbilu lil hajar aswar wa istilamu wa istilam rukn yaman fi tawaf لانه لم يات النبي صلى الله عليه وسلم ذلك الا في الطواف وني يقول التكبير للحجر الاسود كي كي في الاسود الاصوات بكنا واستلامه كي يوسف وقع واستلام ركن اليماني كي يوسف وقع ركن اليماني نبي الطواف khaso nìkan ni o tawaf nìyẹn ti máa ń ṣe o òun ṣe sáàyù ọkọ lọ fọwọ́ pa ajala aswadu náà kó tó bẹ̀rẹ̀ sáàyù rárá o níbi tawaf nìkan nìyẹn ti máa ń ṣe o tí o ti yé báyìí lẹ́yìn àwọn olùyàmíyà àti ànàbí sẹ́lẹ̀ ṣẹ̀dáwó ìlà fi tawaf ààrà kọ́ ọ́ lè pa ànàbí ṣe àyàfi níbi kíni o níbi tawaf ànàbí tó máa ń ṣe wàjá istilamu alhajj sallallahu wọ́n ní bákan náà a sì tún rẹ́rìí wípé ànábì fọwọ́ pàjáàlà aswad lẹ́yìn ìgbà tó yan raka méjì tán raka raka àti tawaf tí ẹ̀rọ tawaf raka méjì kan wà bẹ́ẹ̀ gbàtà nàbí tó yan raka méjì yẹn tán ó tún lọ fọwọ́ pa hajjal aswad wọ́n lè rí tó wà fún yìí nígbà tá nàbí ṣe hajj ìdàgbé hajjatul wada kama fi hadith jabir àkọ́bí gẹ́bílẹ̀ ṣe wà nù hadith jabir èyí tó gùn nẹ̀fí sọ̀yìn muslim hada wal afdol wọ́n lè lè ọ̀nà lọ́lá púpọ̀ lè wà ní istalama alhajar fi ghairi tawaf wọ́n ní tí èèyàn bá fọwọ́ pa hajar aswad láì sí pé èèyàn ń tawaf náà jaz wọ́n ló lẹ́tọ̀ lẹ́hánà wùsábàtà ní ibn umar nítorí wípé ó fẹsẹ̀ látọ̀dọ̀ afa ibn umar ana wùkánà la yakhruju min almasjid hatta yastalima pé kò ní jáde kúrò ní masalasi tó wà wọn kaaba títí ó fi fọwọ́ pa hajar aswad kánà fi tawafin aw tawaf yálà ń bẹ nínú tawaf ni àbí ó nínú tawaf rawa ibnu abi shayba fi musannafihi afa ibnu abi shayba àwọn ni wọ́n mú atharu yìí wá nu musannaf musannaf bishra musannaf abu razak wa musannaf ibnu abi shayba sòtò báwo musannaf yẹn bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀ àtharu ni ìṣesí àwọn tàbí ni máa wà nu musannaf ṣiṣẹ́ àwọn sàbí ó sọ̀rọ̀ kẹ́ torí kọ́ra àtúntò lọ́sẹ̀ làtọ̀ kánà umar yafalu kada kánà kada onímọ̀ ló wà nù musannaf ti ibn abi shayba àti ti abdulrozak wàhùwà ibn abi shayba yìí wàhùwà min shuyukhul buhari wa muslim nínú àwọn àfa imam buhari àti muslim ti ni ẹ wá máa wòtú ọlọ́run àwọn agbúrò tí a ti wọn àti agbúrò buhari wa muslim so nínú àwọn tó kọ́ imam buhari àti muslim tó kọ́ nkí ibn abi shayba nafa aládìsí ni wọn wà isnaduhu ala sharti ima isnadu hadisi náà ó dọ́gba pẹ̀lú májẹ̀mú tí imam bukhari àti muslim fi máa ń sọ pé hadisi ṣe kí ni o hadisi ní àlàáfíà nítorí àsìkò níta-fẹ́ mú jáde ń bì í a rí i pé ọ̀rọ̀ nọmba náà yìí bàbá mu wá wípé kò lẹ́tọ̀ kí a máa ṣe ìfọ̀rọ̀dù kákàdá takbil awil istilam takbil kí ká máa ṣe ẹ́ láì ṣe wípé à ń tà wá wọ́n mú ọ̀rọ̀ yẹn wá pé ìyẹn ni asilo ṣùgbọ́n àtúnpadà rẹ̀ rí wípé yẹ jùs àfàwà Umar bin Khattab ibn Umar gbàtó náà tó bá wà nù mọ́ṣáláṣí Kaaba tó bá fẹ́ jáde yóò ṣe istilam yóò fọwọ́ pa adal aswad kó tó jáde ńbẹ̀ ṣòyẹn túmọ̀ sí pé tí bùkátà bá béèrè fún làmọ́ ni àfiyára ṣùgbọ́n kì í ṣe yẹn ni kì í ṣe yẹn ni ìpìlẹ̀ káàkiri káka nọ́mbà ẹlẹ́kẹwàá kàdà dúró. yustahabu fi tawafil umra wa tawafil qudum wọ́n ní ó lẹ́tọ̀ fún ẹni tí ó bá ṣe wípé tawafu umra kí náà ń pè ní tawafu umra òun ni báwọn alájí ṣe ń lọ yìí tawafu ìtọ́wọ̀ kò sí òun náà ń pè ní tawafu umra umra wà tàwáfù kùdùm bákan náà tàwáfù umra yìí tàwáfù kùdùm ni ó jẹ́ fẹ́ni tí ó bá ṣe tàmọ́tò sọ̀rọ̀ kí wọ́n tó bá ṣe tàmọ́tò umra lù wọ́n ọ̀kọ́ ṣe tí ó dúró ṣùgbọ́n tàwáfù kùdùm ni tàwáfù umra máa jẹ́ fáwọn tí wọ́n bá ṣe kọ̀rọ̀n àti ìfọ̀n ẹni tó gbé bí ṣe ń lọ ájì nìkan ló fẹ́ ṣe direct so tàwáfù yẹn ìjọ tàwáfù umra yóò jẹ́ tàwáfù kùdùm wọn ni yóò máa jẹ́ tàwáfù kùdùm lil qarin wal kí ni nǹkan tó bá súnà mu òun náà ni àlè édè tìbà kó o ṣe ìtìbà ibi tàwa fún yẹn láti máa ń ṣe ìtìbà òun náà ni kó o pàkájà kó o yọ ìtìká kan sílẹ̀ wọ́n ní wọ́n wà já alùrìdá tààtà ìrètí òun náà ni aṣọ téèyàn dàbọ̀ yẹn téèyàn ó fi sí abíyá ọ̀tún wà ìlkọ́ òtọ́rọ́fì yìí anil katifil aisar kéèyàn ó sì dáa apá kan rẹ̀ apá etí rẹ̀ kéèyàn dàbò kíni o kéèyàn dàbò èjìká òsì sábà pé èjìká ọ̀tún ti ṣí so a ti apá aṣọ yẹn gbọ àbíyá ọ̀tún àwọn àdàbò èjìká òsì so wàyàkúnú alikatibu alayman makshufa so èjìká ọ̀tún wà ńlẹ̀ ẹlòmíì èjìká òsì ni yóò sílẹ̀ gbogbo àwọn nǹkan ẹ̀jẹ̀ kẹ́yìn ò kíyèsí kó lè yẹn lè ó ti gbà ó ní ẹni wọ́n wà èjìká òsìlẹ̀ màfilẹ̀ ọ̀tún ni èyí òsìlẹ̀ èyàn máa ń ṣe ìyẹn ní tàwáàfù kí lórúkọ ẹ̀ ń jẹ́ tàwáàfù umra àwọn tàwáàfù fọkọ́rí àwọn olùmọ̀fọ́dì èyàn sì tún máa ń ṣe ní tàwáàfù ìfàdọ̀ torí pé kúlù tàwáàfù bá a dà ó sáàyò gbogbo tàwáàfù tá a bá ti ń ṣe sáàyò lẹ́yìn ẹ̀ òun là ń ṣe kí ni o là máa ń ṣe وذلك في جميع الأشواط لحديث ابن عباس عن الرسول صلى الله عليه وسلم وأصحابه اعتمروا من الجعرانة فرملوا بالبيت النبي صلى الله عليه وسلم باتوسي أمرا رملوا بالبيت رملوا هنا نكون راك بوسيسي بوسيسي بوسيسي لا متى ماشي رملوا وجعلوا أرضيتهم تحت أعباطهم وسي في رداو جمع رداو أرضيه wọ́n fi sí jamu abat ibis jamu ẹni abat wọ́n sẹ̀ sí àbíyá wọn thumma qadafuha ala awatiqihim al-yusra wọ́n wá da èyí tó kùn bí aṣọ wọn dà sí èjìká òsì rawahu abu dawud bi isnadin sahih wa hadisi ya'la ibn umayya ala nabiyyi sallallahu alaihi wasallam tawafa bil bayt mudtabi'an wa alayhi burd rawahu tirmidhi wa qala hadithun hasanun sahih wa nabi sallallahu alaihi wa alihi wa sallam anabi ṣe kíni o anabi da ó ta ó sì tawaf lẹ́ni tó ṣe etiba tó sì wọ burud aṣọ irú kíni nature aṣọ yẹn ni burud rawahu tirmidhi wa qala hadith hasan sahih wal irtiba yakunu fi hada tawaf khassa wọ́n ní tá à ń pè ní irtiba yìí kì í ṣe gbogbo tawaf lèyàn tí máa ń ṣe o tawaf umra aw kudu aw tawaf ifado wa fi ahwal ihram al-ukhra yakunu ridawa al bí àwọn iṣẹ́ ìrọ́m tó kù tàbá wà nù ṣáájú tó kù á da aṣọ ìbòjìká méjèèjì ni èyàn ó dàbò gbígbà tí yóò tuntun mẹ́tẹ́ yẹn dàbò bọ́ọ̀rùn bí yẹn ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n lè fi twelve tó fi parí iṣẹ́ bí oṣù máa ṣe nànú nígbà tó ń dá sáré gbé wáyé ṣe nànú la tàwa fún umra tẹ̀ bá kọ́ dé tàwáfù tẹ́ ọkọ ṣe òun lẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ tàwáfù ìfàdọ̀ náà bákan náà àwọn tá jẹ́ alqarin awul mufrid àwọn tàwáfù umra tàwáfù kùdùm ló bá tẹ̀sán ẹlòmíín sì ń bẹ tó pé sáàyù tiẹ̀ ó ti àkàrà rẹ̀ di tàwáfù ìfàdọ̀ so fún àwọn akọrin àti mufrid yẹn náà so idan eléyìí jálá yìí díẹ̀ nù àwọn àlàyé táwọn wa sallallahu ala alaihi wa sallam. وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته